ṣe wá. Yorùbá nation is what we want to. Yorùbá nation is what we want to. Àwọn òfé ìsọ́jọ́rì wèrè kan. Àwọn òfé ìsọ́jọ́rì wèrè kan. Wọ́n ti wá lè fẹ́ ká dá wa. Wọ́n ti wá lè kí kálukú gbàgbé lọ. Èdè wa ṣe kọ̀kọ́ náà. Àwọn ọmọ Yorùbá a ò ṣe mọ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Àwọn ìjìnlẹ̀ máa ṣe Nàìjíríà mọ́. Àwọn ìjìnlẹ̀ Nigeria, nàìjíríà Nigeria, nàìjíríà Nigeria, nàìjíríà Nigeria, nàìjíríà fọfàfọfà everything skàtàskàtà àwọn òṣèlú enough is enough o. yorùbá nation yorùbá nation. tẹ̀síwájú. Ìgbòho ṣá. Ìfẹ́ tẹ̀síwájú. Ìgbòho ṣá. Ìfẹ́ tẹ̀síwájú. Mo kí mo pẹ̀yẹ kọ́bẹ̀sì mi. Wà á ti máa gbàgbọ́. Adágún kò ní sú wa. Adágún gbàdé. Kò ní sú wa pẹ̀lú ẹ̀wà. Ọ̀gá ni mo kí yóò dé àpò bàbá wa bá jà. Bàbá ní kí n kí gbogbo wa. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń jẹ́ kó wọ́n ti ń jẹ́ kó máa yé wa pé àwa náà la máa gbà á. Bẹ́ẹ̀ ni ó yá.